ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello ló kọ́ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé lọ́gbọ́mọ̀ṣọ́ sheikh ẹ̀ka àbọ̀ sórí ètò sà ìbéèrè tí máa kọ́ fi máa ṣíde òun náà ni ìbéèrè tí oníbéèrè béèrè yìí pé ṣé ládàá sọ̀látù jama'a òun náà ni èèyàn gbà nígbà tí òjò bá ń rọ̀ tó sì jẹ́ pé ọkọ̀ díyàn láti lọ sí mọ́ṣáláṣí tó wá sí pé ọkọ àti ọkọ kò láǹfààní àti lọ́mọ sí mọ́ṣáláṣí òun àti ìyàwó ẹ̀ wọ́n wá kírun nínú ilé òun dúró níwájú ìyàwó dúró lẹ́yìn ṣé ládàá jẹ̀mọ́ òun náà ni wọ́n gbà ẹlẹ́ẹ̀kejì ó ní pé èèyàn jẹ́ olùtajà èèyàn sì tún lọ́ọ̀rẹ́ tóun náà ń tajà pẹ̀lú òun wá lọ́jà kan tó jẹ́ pé wọ́n fẹ́ tà ní ṣọ́ọ̀bù rẹ̀ ṣùgbọ́n tí ò nílẹ̀ ọwọ́ wa gbà lọ́wọ́ èèyàn pé kéèyàn ya òun ẹnu gbàtọ́ wá yá ọjà tán kọ̀ọ̀pẹ́ púpọ̀ jù ọjà gbówó lérí gbà tí ọyá tí ó dá tí ó yá padà ó wá ní owó lòun ó dá padà òun ò ní dá ọjà padà ẹni tó lọjà náà ní ọjà òun lòun fẹ́ gbà òun ò gbowó báwo ni wọn ò ṣe yanjú àárín eléyìí bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd asalaamu As warahmatulahi wabarakatuh. aleykum salaam warahmatulahi wabarakatuh. dájúdájú tójú bá ń rọ tó sì jẹ́ òjò tó jẹ́ pé yóò mú yàn má lè lọ sí mọ́ṣáláṣí níbi tọ́pọ̀ dé sunna anabi sallallahu alayhi wa sallam sunna ni pé tí olùpèpè bá pèpè fún sọláàtì yẹn yóò máa fi yá àwọn èèyàn pé sallu fi rihalikum sallu fi buyutikum ẹ máa ṣe sọláàtì lẹ́yìn ẹ bùkátà láti larí bójú kẹ máa wá bọ̀ wá mọ́ṣáláṣí láti sọ pé ìbẹ̀rẹ̀ ti fẹ́ ṣe sọ láti yìn ara dẹkùn ilé tẹ̀sán islam tó mú wa nù. wàyí o ìgbà tó bá ti wá rí bẹ́ẹ̀ ẹgbẹ́ tó kù ní ìsinmi ká ṣe sọ láti lè wa ẹ mọ̀ pọ́kùnrin náà wọ́n ń bá wù. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìtọ́lọ́lá jù fáwọn obìnrin òun náà ní ṣe sọ láti wọ́n lé wọn hmm. kì í ṣe pé kí wọ́n máa wá sí mọ́ṣáláṣí tonti pé tí wọn bá tọrọ yọ̀ǹda láti lọ sí mọ́ṣáláṣí kò tọ́ fọ́kọ wọn láti kọ̀ fún wọn láti lọ àbí bàbá wọn hmm. torí pẹ́rú ọlọ́run làwọn náà mọ́ṣáláṣí tọ́ lọ́run sí ni wọ́n sì ń lọ sí lọ́n bẹ́ẹ̀ ni àmọ́ o tí wọ́n bá wá jáde lọ sí lọ́n mọ́ṣáláṣí ànábì ni wal yakhrujna tafilat kí wọ́n jáde lẹ́ni tó ṣe pé kò sọ̀sọ́ kò fi nǹkan olóòórùn dundun para dípò pé ọ̀ àpè àkíyèsí ẹnìkan sí kó wò tún wọn wò hmm ọkùnrin wa ti torí ohun ò lè lọ sí mọ́ṣáláṣí yìí hmm. ó tò ṣe sọ láti rẹ̀ ní jama pẹ̀lú ìyàwó rẹ̀ hmm. yóò gbalada pé jama náà wọ́n ṣe nítorí pé òfin ṣẹ̀rí àdá lórí pé al-ithnani fama yazidu fi salati jama'a hmm. èèyàn méjì àbí ntójú méjì lọ ibẹ̀ ni jama ti bẹ̀rẹ̀ nínú sọ̀lá látòrí èèyàn méjì ìyàtọ̀ tí kà máa bẹ náà ni pé jama tí èrò bá pọ̀ ń bẹ́ẹ̀ láàdá ẹni tó kópa nírú jàmá bẹ́ẹ̀ yọ pọ̀ ju ti jàmá àti ọ̀pọ̀ tó wọn lọ. ṣùgbọ́n pẹ̀lú pé ìdíwọ́ ti ń bẹ tẹ́lẹ̀ náà àyè ti wà fún láti ṣe sọ láti ilé rẹ̀. ọ̀wá níwà nìkan ìwà àtìyàwó rẹ̀ àtọmọlẹ́jọ pé jàmá lẹ́jọ lẹ́yìn jẹ́ báwọn. wọ́n ní téèyàn bá ń tajà wọ́n wá béèrè ọjà èèyàn pé wọ́n rà èèyàn wá ní èèyàn wá lọ yá irú ọjà yẹn lọ́dọ̀ ẹni téèyàn jọ ń tarú ọjà yẹn ìgbà tá ń yá yàn èèyàn ti tà á ó tó di pé èèyàn náà nírú ọjà tí ó fi dáńtọ́ yá padà ọjà ti gbowó lórí gẹ́gẹ́ bí gbogbo nǹkan ṣe ń wọ́n gegege lẹ́nu ọjọ́ mẹ́ta kí Ọlọ́run dé. àmín. tọ ìgbà tí ọwọ́ á di wípé ọjà ti gbowó lórí ẹni tí ọwọ́ á gba ọjà ìyá tà. Hmm wọ́n á rí i pé tó pé òun ni pé kó wọ́n sanwó ọjà òun lórí iye tí wọ́n ń tà ń gbà tó ń yà kì í ṣe pé kó wọ́n sọ pé òun fún ní ọjà ń padà so ẹni tó wá lọ́jà náà ní lálágbọ́n gandan ọjà lọ yá ọjà lọ dá padà èwo wa ni ọjà ṣiṣẹ́ àkọ́kọ́ lábẹ́ òfin Ọlọ́run kò tọ́ kéèyàn máa gba ọjà yàtà hmm. nítorí pé Ànábì sallallahu alaihi wa sallam ó ní la tabi' ma gbogbo ń tọ́ ọba ti ní ọ̀gbọ́dọ̀ ta. torí pé tọ́ ọba gbàgbà ta ńṣe ló yẹ kó dá lórí pé àgbàtà lọ gbà ẹnì yòówù ọba sí gbàgbà ta iye tọ́ ọba gbàtà náà lọ san padà fẹ́ni tọ́ gbàtà lọ́wọ́ rẹ̀. Hmm. àmọ́ rọ pé mo gbàgbà ta rẹ̀ mo wá ta lẹ́gbẹ̀rún márùn-ún èmi wá kó ẹgbẹ̀rún mẹ́rin fẹ́ni tó lọ́jà pé hmm. ebi ẹgbẹ̀rún mẹ́rin náà ló filẹ̀ fẹ́mi hmm. èmi dẹgbẹ̀rún kan àpò pé ńgbà tí ń gọ̀ ah ọlọ́run mẹ́jọ ajẹ́ ní tí ó kó bá wa. torí kọjá tó ń gbà tán kìí ṣe tiẹ̀ hmm. ẹni tó lọ́jà òun náà ló lówó ló léèrè orí ẹ̀. Hmm. bàbá wa wò ń láti fún ọ ní nǹkan kan eléyìí ni ọ̀jẹ̀ tọ̀ fún ọ. Hmm. tọ nísìnyẹn ẹ ẹ sọpọ gbàtà ọ yà tà ni ló kọ pé ńgbà tó ń bá tà tán tó ń bá nírú rẹ̀ wọ́n dá padà fún onítàn tó ráwọn àti máa jọ ṣe bẹ́ẹ̀ tipẹ́ òfin ṣẹlẹ̀ ọgbà bẹ́ẹ̀ eléyìí tí ọjọ́ ọ̀ràn yàn lórí rẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ sẹ́lọ̀ hmm. nítorí pé ọ̀tá ń tó nì ẹlẹ́ẹ̀kejì kí ẹsẹ̀ yẹn kọ́ mọ́ bàa lọ di gọbọ ijú bó ti ṣe wà lọ ńtọ́ gbà gangan náà lọ́ọ́ dà padà hmm. so búrẹ́dì lọ yáta <laughs> so búrẹ́dì náà lọ́ọ́ dà padà kì í ṣe iye rẹ̀ báwo ni tó bá jẹ́ pé ọjà yẹn ti dínwó ni kì í ṣe pọ́ wọn tí ọlọ́jà wa sọ wípé má wulẹ̀ dá ọjà ń padà iye rẹ̀ tí à ń tà lọ́jọ́ tó wá yí àtàwọn ìníkọ́ ọ̀sán fún mi ṣebí wọn náà yarí ọ̀ hmm. sọ pọ́jà lọ gba ọjà lọ́dà padà hmm. bẹ́ẹ̀ náà ní tọ́ba wọn so nítorí pófin ọlọ́run ọba ọ wà lórí ìṣèdọ́gba ni kò sí lórí àbòsí tó hmm. ọjà tó gba náà lọ́dà padà ọlọ́run ràn ọ́ lọ́wọ́ mọ́tò wọn á wò máa ń jọ́ mi torí pé bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí bá ń ta jàjà kíyèsí òfin ọlọ́run ni látẹ̀bẹ́ màálẹ́ ìsàrìndà gbogbo ń tọ́ ọ̀bá ní ọ̀gbọ́dọ̀ ta tọ́ ọ bá gba ọjà tà á jẹ́ wípé iyekíye tọ́ ọ bá tà ló kò jí sẹ́fẹ́ ni tọ́ lọ ọjà torí wọ́n ní nǹkan kan hmm. so tọ́ bá wá wò ó láti fún ọ ní nǹkan kan nínú tọ́já sírì rẹ̀ ọlọ́run fòrè sí fún ọ hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ hmm. kódà gan ẹ̀yin tẹ̀ ń tajà òfin ọlọ́run bò tún gbà wípé ọjà tẹ́ ti rà tí wọ́n ń kó bọ̀ tí ò tí ì tẹ̀yìn lọ́wọ́ kẹta anabi sallallahu alayhi wa sallam ọlọ́jà tẹ́ ra tí ò tí ì bọ́ sọ́wọ́ yín ẹ gbọ́dọ̀ ta Hmm. gbígba ọjà kọ̀ọ̀kan pẹ̀lú bọ́jà ń bá sì ṣe rí. Hmm. lápèjúwe bá a ti ṣe gba ẹ̀yìn wọn ti pè ráìsì tó bá yẹ pa ń ta ráìsì. ó yàtọ̀ sí bá a ti ṣe gba ilé tó bá yẹ pa ara lé ni. Hmm. so gbígba ráìsì òun náà nípa kò sọ́dọ̀ gbígba ilé ń bo la fẹ́ kólé sí. a bá ti gbàwé ilé a ti gbà nù. so ìgbà náà ló tó lè ta. Mm jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight nọ́mbà tún bẹ fáwọn ará agbègbè náà jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ ní àwọn orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè káàkiri àgbáyé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six bákan náà lẹ́túnlẹ́ má darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe wòmí wọ facebook láti máa fi wà á lóní ketekete bá a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ máa fi ọ̀làdùn níbi ìlú wa tẹ́ bá ti ń rí kẹ́ máa ṣíà rẹ̀ bákan náà kẹ́ máa láìkí ẹ̀ kí ọ̀gọ̀rọ̀ èèyàn káwọn náà tún lè bọ̀ jẹ àǹfààní ẹ̀ síwájú àti síwájú sí i ẹ̀ lọ́hùn-ún salaamaleykum warahmatulahi wabarakatuh. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kàn yíyẹ tí ń pè. orúkọ mi ni wọn bá síwájú lókun olóko láti kọjá ní ìfowópamọ́sẹ̀. à ń gbọ́ yín kí n béèrè yín o. ìbéèrè fún àwọn dọ́kítù ni pé nípa sísin òkú. Mhm. kí ni àǹfààní àbí kí ni láríjà pé tá a bá sin òkú tán tá a bá tọ́ pákó tá a máa tẹ ìwé sí i. torí adirí lọ́pọ̀ ọgbà pé lásìkò àkóso àmọ́ lò ń bọ̀ ya àtúbára wa ní kó o kó yà lo ìwé ìròyìn àwọn arígbé lọ́pọ̀lọpọ̀ pátápá ti ń pè fún kálukú ọmọ sáré kínú kó àmọ́ jáde káàkiri ṣé àǹfààní kan mẹ lórí ilé àbí ṣé ó ní àgbékalẹ̀ kan tó ní àmọ́ ìṣe bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni kíkìn sàárè báwo ló fi ọkọ mọ àti fífẹ́ rẹ̀ àti pé ṣé òkú là máa ń wọ̀n láti lọ gbẹ́ sàárè ni àbí ẹsẹ̀ mẹ́fà lọ gbọ́dọ̀ jẹ́ ṣíṣe òǹkà gẹ́gẹ́ bí àpẹẹrẹ káka fẹ́ gbàdúrà ọjọ́ kẹta kí kálukú fi mọ lọ sẹ́nu ọ̀sẹ̀ rẹ̀ pé ọjọ́ tó kù wọlé ni a máa ń kà ní àbí ọjọ́ tó kù jáde láyé àwọn ìbéèrè mi lè ìdọ́kùnrin ayọ̀. Hmm, alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ sọ pé lẹ́yìn ìgbà tá a bá gbókùn sínú sàárè hmm. tí a dapá kó bò mọ́lẹ̀ kó tó di pé a máa dà pẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ máa bẹ́ẹ̀ nu gbó lọ́ọ́ máa já koríko wá hmm. wọ́n ní sáǹfààní kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. Mm kò sáǹfààní kan pàtó ń bẹ rárá ọwọ́ sábàbí tó fà á bọ́yá tí àwọn ẹlòmíín fi máa ń já koríko yẹn dí ojú pákó òun náà ní pé ibi tí pákó ti kan pákó àlàfo ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí kò bá sí nǹkan kan tá a fi dí ojú àlàfo yẹn yóò rọrùn púpọ̀ fún àgbàrá òjò láti máa rọ́ wọnú ibi tó kù wà nínú sàárè yẹn eléyìí tí ó jẹ́ sábàbí tí ara rẹ̀ tí ó fi tètè jẹrà nínú sàárè yẹn so ìdínà lẹ́yìn náà gan tí àgbàrá òjò bá tún rọ́wọ́ bẹ̀ pákó wọn yẹn náà kò ní pẹ́ kò ní jìnnà táwọn náà fi di wípé wọ́n pòórá àwọn ẹranko tí àwọn jẹ́ ẹranko tí máa jẹran ó ṣeé ṣe kó jẹ́ pé ó gbóòórùn pé nǹkan kan bí ẹran ń bẹ nù lẹ̀ tí ó fi wá máa húlẹ̀ tí ó fi rọrùn fún láti tètè débi tó kù wà. so kókó rẹ náà nípa fẹ́ dínà tí àgbàrá òjò fi lè máa rọ́ lọ bọ́kù. so kò jù bá náà lọ kò túmọ̀ sí pé ìkẹ́ àbá àánú yóò máa jẹ́ tòkú yẹn lópin ìgbà táwọn ewé ìwọ̀n bá ti gbẹ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. so ètò anábì sallallahu alaihi wa sallam tó ṣe náà ní pé lọ́jọ́ kan kọjá gbara sàárè méjì kan táwọn mùsùlùmí méjì ó wá ní ìyá ń jẹ wọ́n báyìí ǹjẹ́ sì ń kóyà jẹ wọ́n kì í ṣe nǹkan tó tóbi ẹgbàá wa kan ní rárá o ẹni tó tóbi ní kóyà jẹ wọ́n ọ̀kan nínú àwọn méjèèjì ọjọ́ ẹni tó ṣe pé olófòfò ni òfófó ló máa ń gbé ká wọn náà ń gbọ́ yẹn asorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ hmm. olófòfó èèyàn so wọ́n ní ẹ máa bí àṣàrí hmm. so ẹlẹ́ẹ̀kejì ọjọ́ ẹni tó ṣe pé kìí ṣe ìmára bó ti tọ́ àti bó ti ṣe yẹ nígbà tí bá ń tọ̀ hmm. yọ tọ̀ yọ tọ̀ dajì sẹ́dajì kù sínú pátá ni so ǹjẹ́ ń kó yà sàárè jẹ wọn. so àwọn èèyàn méjèèjì àwọn olùmọ̀ sọ pé mùsùlùmí ni wọ́n torí wọ́n pé káfìrí ni wọ́n tẹ́lẹ̀ ńkọ́ kí lẹ́yìn fẹ́ kó tún ṣe káfìrí tẹ́lẹ̀ ibi yà náà ni ó jẹ́ hmm. so anabi sallallahu alaihi wasallam ń tọ́ka sí pé à ń jẹ wọ́n torí pé mùsùlùmí ni wọ́n ìyà ọ̀tọ̀ sí wọn àmọ́ yà ní jẹ wọ́n torí pé tí wọ́n fọwọ́ fà ní. Hmm. so anabi wa ni kàn lọ já ewé ìmọ̀ wa ọ hmm. wá rí bọ inú sàárè ọ̀kọ̀ọ̀kan náà méjèèjì anabi wa ni mọ̀ ń ran kan kí ìyà yẹn kọ́ lópin ìgbà tí àwọn ewé yìí ọba ti gbẹ ìyẹn títí ìjọ náà ni ó fi gbẹ hmm. ọba ti gbẹ ta gbẹ wọn tún padà sípò tí wọn wà náà ni torí ẹ kéèyàn jóló fòfo wàhálà ni o hmm. kéèyàn sì jẹ pé àtọ̀dájì síta àtọ̀dájì inú ṣòkòtò ni àbúrò ni. Hmm. so eléyìí kò túmọ̀ sí pé táyìn náà bá wá jódòdó rọ́ọ̀kan àbẹ̀ ẹja koríko kan sísàárè kan pé èèyàn ò ní jẹ mọ́ ta ló kọ́kọ́ fẹ́yìn garanti pé à ń jẹ <laughs> so tẹ́ fi mọ̀ pé ẹ bóyá kí àwọn lè bá àdínkù sànàbí wà lẹ́yìn hmm. tẹ fi mọ̀ pé tẹ bá já ìwé kan sí sáré yóò mú kí yóò dínkù lẹ́yìn náà tẹ bá sọ pé ìyá ń jẹ bàbá yín sọmọ kan gbà ẹ mọ̀ pé wàhálà lẹ kọ lẹ́tà sí olóyè ọgbà olóyè ìjẹbù tuntun jẹ. Hmm. wọ́n ní ṣé gbígbẹ́ tó yẹ ká gbẹ́ sáré àwọn abókùsẹ̀ gùn ni àbí ẹsẹ̀ mẹ́fà náà lẹ́sẹ̀ mẹ́fà ń jẹ sọ́ńtọ́ dájú ni pé àṣà àṣà ni pé ẹsẹ̀ mẹ́fà hmm. bó o kọ́lé bó o káàtì bó o ní bàálù bó o lọ́kọ̀ ojú omi ọ̀wọ́ owó òdiwọ̀n ẹsẹ̀ mẹ́fà yìí náà ni yorùbá ni wọ́n máa tan ara ẹ̀ jẹ bẹ́ẹ̀ <laughs> ẹ máa kẹ́ lómi ga jọ ẹsẹ̀ mẹ́fà lọ tó <laughs> o ká pé yẹn ga lẹ́sẹ̀ mẹ́sàn-án hmm. ẹ̀yin wá gbẹ́sẹ̀ mẹ́fà fún sọ́lọ́ ní kẹ́ kíbọnú ẹ̀ kẹ́ fún mánú ẹ̀ ọ́ gbà kọ́ gbà kárùn so ọlọ́run ò wí bẹ́ẹ̀ hmm. bó kú bá ṣe gùn àti bó bá ṣe kúrú lẹ́ẹ̀ máa gbẹ́sàárì níìsí ọmọdé kan kú ọmọ ọdún kan sẹsẹ mẹ́fà náà lẹgbẹẹ fún náà fẹẹ fi lẹ sọ fún bọńkálukú bá ti ṣe má náà lẹgbẹẹ sàárè fún hmm. jíjìn sàárè so islam ń fẹ́ kí sàárè ó jìn dáadáa hmm. torí ẹ̀ lànàbì sallallahu alayhi wa sallam sọ pé hmm. al-lahdu lana wa shaqqu lahum láhàd ńlọ yẹ ká máa gbé sàárè tàwa mùsùlùmí ṣakù ẹni tàwọn tí ì ṣe mùsùlùmí ṣakù wọn alẹ yìí ń gbẹ ní ìsinmi gbogbo àwùjọ èyí tí wọ́n ní kò yẹ kó jẹ́ tiwa ńlẹ̀ hmm. èyí ni wọ́n ń pè ní ṣọ́kù yẹn ni kẹ́ gbẹ́ ilẹ̀ kẹ́ gbẹ́ kẹ́ sojú rẹ̀ sí ìtòsí ibi tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní gbẹ́ ẹ kàn bó lójú tòrò ni hmm. wọ́n sì gbókù sínú rẹ̀ kọ́dà gángba mi gbogbo nǹkan láwọn gbẹ́ ojú pé tá a bá ti gbókù sínú rẹ̀ lọ òkú náà dọ́gba pẹ̀lú bílẹ̀ ti ṣe ga. so sẹ́sàárì wa lè léyìn àbí rọ́lá sàn á sọ pé nìkan lọ gé orí òkú àwọn ọ̀daràn kúnlù tẹ́pẹ́ orí òkú làwọn fẹ́ gé ẹ̀yin náà tún fi sítòsí wọn tí wọ́n fi máa gé orí òkú ìsìláàmù sì sọ pé láhàd lọ́yẹ̀ ká máa gbẹ́ láhàd yẹn òun náà ní kẹ́ gbẹ́lẹ̀ kó jìn mm. yóò jìn dáadáa tó jẹ́ pé ilẹ̀ yẹn ilẹ̀ yẹn yọ́n fẹ́ múyàn títí dé ń tọkọjá àdodo kọ́dà ń gbà mí ó lè múyàn dáyà nígbà tẹ́ bá wá gbẹ́ báwọn ẹ wàá sẹ̀sẹ̀ wá pẹ́ kọ́rọ́ rẹ̀ mm. ẹ gbẹ́ tó jẹ́ pé yọ dàbí ìgbà tẹ́ gbẹ́lẹ̀ yàrá hmm. tẹ́ bá ti wá dé sàlẹ̀ lọ́n ẹ wàá pẹkọrọ rẹ̀ sí ìhà alkebla hmm. ìgbà náà lẹ́ wàá gbẹ́ ibi tẹ́ fẹ́ gbókù sí nìsín hmm. tẹ́ bá ti wá gbókù síbẹ̀ òkú ọ̀ wàá kọ̀yìn sí ihò ńlá tẹ́ kọ́kọ́ gbẹ̀mù ẹ wàá mú blọ́ọ̀kù alámà ìtọ́jẹ́ pé amọ̀ ni wọ́n fi ṣe òun lẹ́wàá fi dí ẹ̀yìn òkú yàn tẹ́ kí nìsín ẹgbẹ́ òkú làwa ń dí pẹ̀lú pákó hmm. nítorí pé kábẹ́lẹ̀ lójú tòró làwa ń ṣe nìsín hmm. so ṣùgbọ́n tó bá yẹ kérò ìtànàbí ni ká ṣe ni òkú yẹn yóò kọjú sí alkibla yóò wá kọ̀yìn sí ihò ńlá tá a kọ́kọ́ gbẹ́ hmm. ihò tó wá ẹ̀yìn tó wá kọ sí ihò ńlá tá a kọ́kọ́ gbẹ́ yẹn láwọn á fi blọ́ọ̀kù alámọ̀ láfi di lẹ́yìn nígbà tá a bá di blọ́ọ̀kù alámọ̀ lẹ́yìn ẹ wá wá dúró ìpẹ́ta ti gbẹ́ jáde á wà di so ńgbà tá a bá rọ ìpẹ́ ń di ó yẹ kó ṣe déédéé lẹ́ni yóò tún jùlọ nítorí pé ibi tá a ti gbẹ tó ti pẹ kọ́rọ̀ hmm. tá a ṣẹ̀ṣẹ̀ wá gbókùn sínú rẹ̀ ń hmm. yóò ti já lékún ìpẹ́ hmm. àlékún ìpẹ́ ní ọ̀hún adágẹ́ bíi kí ẹ̀yìn ràkúnmí lókè ìpẹ́ ń. so irú rẹ̀ lànàbì sallallahu alaihi wasallam ní ká gbẹ́ fòkù wa báwọn ọ̀daràn bá wá wà ń lò ẹ pé orí òkú ìfún òkú làwọn máa wá àwọn so àwọn náà tó bá fẹ́ gbẹ́lẹ̀ irú òkú bẹ́ẹ̀ tó yọkàndínyọ bó ló ṣe lè gbẹ tó débẹ̀. so eléyìí jẹ bó ti ṣe jẹ hmm. eléyìí ni irú sàárè tó yẹ ká máa gbẹ́. Hmm. so àmọ́ báwo ni sàárè ni ó ti ṣe gùn tó bókù bá ti ṣe gùn ni. wọ́n ní àjọ àjọ kẹta bó làwọn ti ṣe kájọ kẹta síjọ hmm. kẹta tó kù wọ sàárè ni àbíjọ kẹta tó kù kù. àwọn tí wọ́n bá ń ṣe lẹ́ẹ̀bí léèrè <laughs> nítorí pé àwọn sọ pé kẹ́ àjọ kẹta. Hmm àwọn sọ pé kẹ́ ẹ ṣàdúrà àjọ kẹjọ hmm. àwọn sọ pé kẹ́ ẹ ṣàdúrà ogójì ọjọ́ àwọn sọ pé kẹ́ ẹ ṣe tọlọ́dọọdún gbogbo àdáda lẹ̀ ni ọ̀tàkùlànà nàbì wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam hmm. tìrúkà sọ pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd ẹnikẹ́ni tó bá ṣàdáda lẹ̀ kankan nínú ẹ̀sìn wa yìí tó fẹ́ mẹ́sìn tí sì sára ẹ̀sìn hmm. ọlọ́run anábì ládàkáyà rẹ̀ padà fún un torí délé àwọn tí ń ṣe lẹ́bi léèrè ẹsìn mọ̀ padà dálẹ̀ irọ́ náà ni òfútù fẹ́ tẹ̀ náà ni hmm. ẹnìkan ti kú tó sùn kan hmm. wọn lọ gbé sínú yìnyín tó wọn wá sí ẹ̀yìn náà ti mà dáhùn rẹ̀ lọ́dọ̀ àwọn tí ń ṣe kéde wọ́n ṣe tí sàdúrà àjọ kẹta ọ̀hún níjọ́ kẹta tó kú. <laughs> àwọn ìsìn. ó dìbò àwọn bá tó sin. wọn ti sin ni. torí gbogbo adádálẹ̀ náà ni adádálẹ̀ sí lakọọlẹ̀ ọpọlọ náà wọn máa fi rò. so náà wọn fi pè ní àdádálẹ̀ ìwọ lọ fọwọ́ ara rẹ dálẹ̀ kọ́ lakọọlẹ̀. Hmm. so eléyìí jẹ́ báwọn ìpèpè tiwa wá ní ká jáwọ́ ń bẹ̀ hmm. ká jáwọ́ ń di apàtì ọ̀yọ́ hmm. ká jáwọ́ ń di àdádálẹ̀ nú ẹ̀sìn torí pé gbogbo owó orí òtúbántì òfo ẹ̀ nígbà ládàkà kan bẹ̀ òfin ọlọ́run ọba ni pé ntọ́lọ́run bá ní kẹsẹ̀ ní kẹsẹ̀ ntọ́ba ní kẹ́ ẹ má ṣe jìnnà sí mm. mm. òkú ọ̀sẹ̀sẹ̀ máa kú òkú ọ̀sẹ̀sẹ̀ máa kú tó fi wá jẹ́ pé gbogbo àdádálẹ̀ látẹ̀bàtì mm. ètò yẹ ká mójútó àníríyàn bẹ́ẹ̀ tó kú bá kú ànábì sallallahu alaihi wasallam ó fi hàn wá ó lẹ́nìkan ò ní kú káríyàn ogójì nínú àwọn ẹni tó dúró ṣe sọ̀látùl jánásà sí káríyàn ogójì tí èyí sì ṣẹbọ sọlọ nínú àwọn èèyàn yùn hmm. àfi kọ́ lọ́wọ́ gba ìpẹ́ wọn lórí ẹ̀. Allahu Akbar. sẹ́mi kí nǹkan béèrè ńlá nù ìyẹn hmm. ogójì tí èyí ṣẹbọ sọlọ. Allahu Akbar. pé ìyẹn ogójì tí ń ṣẹbọ sọlọ ní ẹ̀rọ ọgọ́rùn-ún láwùjọ wa. <laughs> so ìyẹn ogójì tí èyí ṣẹbọ sọlọ. Hmm. ẹ bọ́kú mi bá pé èèyàn mẹ́ta ní ti solatul janaza àti látọ́rẹ́ lóyún òbí wo. sábà dijọ́ àdádálẹ̀ òun náà ni yomul hajjil akbar bí àṣẹ nìkan. náà lẹ́wọ̀ á rí i pé oríṣiríṣi ètè níjọ sàrà ọlọ́kan ọ̀jọ̀ kan ọ̀bẹ níjọ́ ọkọ erin àwọn lẹ ọmọ àárẹ̀ àtọlólùfẹ́ òkú rere gbogbo ìgbà ni ọmọ máa ṣàdúrà fọ́kù. tọ́wọ́n nítorí pé òkú yìí bá ìgbà wọn lọ pé òun bùkátà kò sí. ẹ bá ń sọ pé àdúrà ọjọ́ kẹta lẹ́yìn kò lè kọ́kọ́ wúlò náà tẹ́lẹ̀ náà. Mm. káwá pé àdúrà náà so ẹni lẹ́yìn ìjọ kẹta ń tọ́ba wọ ọlọ́run kó fòkù yín ṣe nù lẹ́yìn ìjọ kẹjọ ń tọ́ba òkò fi ṣe lẹ́yìn ogójì ọjọ́ ń tọ́ba òkò fi ṣe lẹ́yìn àzọpọ̀ máa rí lẹ́yìn ọmọ abúti tún rí ṣèbí <laughs> ojoojúmọ́ lẹ́yìn ṣàdúrà fúnra yín mm. sọ ọmọ rí yóò máa ṣàdúrà fóbi rẹ̀ ní gbogbo ìgbà tó náà bá ń ṣàdúrà fúnra rẹ̀ ẹ rí anábì sallallahu alaihi wasallam ní tẹ́ bá parí tashahhudi tán mm. tẹ́ ṣàṣọlátù fún anábì tẹ́ ṣáàdì ọlọ́run ẹ wá máa tọrọ gbogbo dáadáa tó bá wù yín láyé àtọkìyàmù. Allahu Akbar. àyè bẹ́ẹ̀nbẹ́ẹ́ náà kò lè tún tọrọ fẹ́ lómi. àkọ́kọ́ ẹni téèyàn sì tọrọ fún bàbá àti èèyàn. Allahu Akbar. ọmọ èèyàn ìyàwó èèyàn ọkọ èèyàn tó ń ti kú. Allahu ẹ tọrọ fún gbogbo wọn mọ̀nà ń bẹ̀. Hmm. kó sọ pé rabbighfir li wa li walidayya warhamhuma ara ti ń da àwọn èèyàn láàmú nígbà tí wọn bá ti gbẹ́sìn yìí tá dáadáa lẹ̀ tó bá wọn débì kan òun hmm. náà ni pé tá a bá ti ṣe bí wọ́n ṣe ṣe hmm. kò ní rí bí ṣe rí wọ́n wá sọ ẹ̀sìn di àṣà. la ilaha illallah. so nítorí délé yìí lábẹ́ òfin ọlọ́run ọba wa ọlọ́run ni yóò gbàdúrà hmm. tọ́ ọba ṣe òun náà ló tún kọ́ wa bó ṣe ṣàdúrà fóbi rẹ̀ wọ́pọ̀ rọ́bì hàmùmá kí wọ́n rọ́bì yà ní sọ̀rọ̀ yìí ọlọ́run bá ti ṣe ṣètọ́jú mi gbà kékeré mi sọba ti sọ bí o ti tó ìwọ ni sẹdà láìlú lẹ́nfẹ́ ni yàásín ni <laughs> tàbí kòrìsì yìí ni àbọ̀dìdì kùránì ni wọ́n mọ̀ á sírò pé iye báyìí ni ọ̀nà tó bá pélé yìí lọ fẹ́ tó bá pélé eléyìí ọ̀nà táwọn èèyàn fi ń wó oúnjẹ ni. so kì í ṣe ń tọ́lọ̀ fi rán nàbí Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ bó ṣe jẹ́ hmm. àìgbọ́ òsì o àìmọ́ ti bù ṣe. Hmm. so ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ náà ni pé àyè mà pé èèyàn gbọ́ lọ́n gbọ́ dáadáa hmm. àyè sì mà pé èèyàn tẹ̀lé súnà nàbí lódodo ó dijọ́ títí ẹ̀ bá ṣẹlẹ̀ sí ọ. ìjọba bẹ́ẹ̀ àbí yẹ ẹ̀ bá wá rìn tó ṣe. la Jazakumullah khairan. Plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. Hello. Hello. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi ọkọ ibi ẹ ti ń pè. Orúkọ mi ni Yusuf láti Abẹ́òkúta. Láti Abẹ́òkúta, Ogun State. Kí ni ìbéèrè yín? Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ, mo fẹ́ bèrè pé bá ń ṣe democracy in school as a teacher. I know as a government subject in school as a teacher. Mm-hmm. Ẹ jẹ́ mọ́ kí government orúkọ mọ́ democracy púpọ̀ ṣé èèyàn lè kọ́ wọn ní. ní kíni hello odùgbàrì bóyá tí wọ́n fi sọ́nù pé ṣé èèyàn lè kọ́ wọn ní democracy. alhamdulilayi téèyàn bá ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ èèyàn máa ṣàlàyé dáadáa tàìdá tó wà ń bẹ̀. Hmm. àwa gẹ́gẹ́ bíi mùsùlùmí mùsùlùmí àgbọ̀dọ̀ máa promote democracy nítorí pé democracy ní í ṣe pẹ̀lú ìjọba tí ò sí tọkàn lọ́n pẹ̀lú ẹ̀. so àwa sì mọ̀ pé kul inna salati wa nusuki ومحياي ومماتي لله رب العالمين لا شريك له àti sọláàtì mi hmm. àti ẹran tí mò ń pàjọ́sìn hmm. ìsẹ̀mí àti الله mi gbogbo ẹ̀tọ́ lọ́ni hmm, olúwa gbogbo àgbáńlá yìí kò sórogún kan fún ṣé gbogbo nǹkan tí wọ́n á ṣe tí wọ́n á yọwọ́ ọlọ́run kò ń bẹ̀ ìpele yìí ní í ṣe pẹ̀lú àwọn èèyàn ni kò sí ń tọkọ ọlọ́run bẹ̀ sọ́mà wo ni ọba jájà lé mi lórí ilẹ̀ wo ni ọba jẹ́ kó gbé mi dúró. ẹ lọ́run aleykum salaam wa rahmatulahi wa barakatuh ojú kan yín bí ẹ ti ń pè. orúkọ mi ni abdulrahman fatai. láti wo. láti tàdámátà. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé téèyàn bá jáde kó nínú ìlú téèyàn gbé kápẹ́ bí ògùn sọ báyìí tó téèyàn wá mọ bí irú ìbàdàn tó mm-hmm. téèyàn wá fẹ́ kí kọ́sítì ẹni tó fẹ́ kí kọ́sítì yìí wọ́n sì irun súrì dẹ̀ ti kọjá tó mm. àwọn kan náà wá dé wọn náà fẹ́ kí súrì mm. ṣé ẹni tó fẹ́ kí kọ́kùnrin yẹn ni ó lead irun ni àbí àwọn tó fẹ́ kírun yẹn ni ó kírun tí yóò sàlámà lẹ́yìn. padà tí ààyè bá gba onírìn àjò táwọn èèyàn tá sì fẹ́ jọ ṣe sọ láti bá fàyè gbà á tó sì ní màá bí èèyàn máa ṣe ṣe lè máa mú tí èsì pé ọmọ súfè hmm. so òun lọ yẹ kó ṣe lè máa mú hmm. torí kó lè bá a àti tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam hmm. níbi ṣíṣe kọ́sùrù lẹ́yìn rẹ̀ àwọn ẹni táwọn wà ń lé àwọn wàá pè sọ láti wọn ẹlẹ́yìn ìjọba sí i. hello. hello salaamaleykum rahmatulah. waaleykum salaam wa rahmatulah rọ̀ká jẹ́ bá parí rédíò yín àbíká yín lọ́lẹ̀ dáadáa. ó kọ́ yín bí ẹ ti ń pè yìí. abdulrahman láti Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ẹ ẹ dákun mo tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ tó ní pé bí èèyàn méjì bá wọlé náà bá fẹ́ kírun mm-hmm. àgbàlagbà kan tó mọ̀ nípa àrùn tó lè dáadáa àtọmọ kékeré sì ti bàlágà mm-hmm. nájọ wọlé nájọ fẹẹ máa bẹ̀rẹ̀ ẹrùn mm-hmm. a ti wá ń sẹwọn yẹn lọ àgbàlagbà míì wá wọlé tóun náà ti bàlágà dáadáa mm-hmm. ṣùgbọ́n mi kékeré ọjọ́ bẹ̀rẹ̀ ẹrùn òun bóyá yàgbẹ́ kò sábà bóyá ó sọ kò sábà tàbí òkè tó lè máa fẹ́ lórí ìrùn gan kò ọdún mẹ́fà lọ irú àgbàlagbà tí ó fẹ́ wọlé òun pẹ̀lú ọmọ ní òkú lẹ́yìn tẹ́ni tí ń ṣáájú ni àbí kò ní ìdí tí ìmáàmù ṣáájú sáà mẹ́rẹ̀ẹ́ta ọjọ́ kì í. ọ̀la alhamdulilayi lópin ìgbà tó bá ti jẹ́ pé ọmọdé tí ó tó pẹ̀lú yín ó bá jẹ́ mumayyizan hmm. ẹni tó yẹ kó ti dá sọlá ti mà yàtọ̀ sí ní tèsí sọlá ọmẹsìn hmm. yàtọ̀ sí eré èyí sẹni tá a máa bá sọlá ti lọ tí bàálù ọmọ wa fò lọ tí ó sàkó <laughs> níbi sọlá ti tí ọmọ lọ wo bàálù tí ń fò lọ funfun ní àbí dúdú hmm. so ẹ pé yóò dúró ṣinṣin sídìí sọlá ti yẹn ni ajẹ́pọ̀ kan nínú ẹni tẹ́ ń jọ ń ṣe jàmáàlù náà sọ ìmáàmù ọ̀la ní àpé jàmáàlù ń ṣe hmm. àmọ́ tó bá jẹ́ pé ọmọdé kékeré yẹn yóò sá lọ hmm. kò ní í kọjú sí sọ̀la tó bá rí tí wọ́n fa kudukudu tí ń fò lọ yóò máa lé lọ hmm. tòrẹ̀ tágbàlagbà míì bá dé ó dó sẹ́gbẹ̀ẹ́ àgbàlagbà tó jẹ́ lè máàmù ni kí wọ́n kọ́ máa kún ẹni tí ń kọ́ bá ṣe ṣe sọ̀la tì ṣe lè jẹ́ jẹ́. Hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín o. akọ alájímọ. ẹ ṣé o màmá. lọ́jà sọ̀kọ̀ rẹ̀. àmín. orúkọ mi ni sẹ́rífàtì abdulsalam látòkè wọlé ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín o. ìbéèrè tí mo fẹ́ bẹ̀ ni pé òkú tó ti kú. Mhm. bóyá ó ní ilẹ̀ bóyá ilẹ̀ ń kò lè kan ẹnìkankan. Mhm. àwọn ọmọ lóòkù pé wọ́n wá ta ilẹ̀ wọn ó pín owó. ọ̀kan nínú. ẹ lọ́wọ́ màmá. ẹni tó bá wọn ní ilẹ̀ kò lè kàn nìkan kò lè kàn nìkan bíi ti báwo. pé pápá pé bíi ilẹ̀ ẹyọ kan ọmọ bíi mẹ́fà ni ni wọ́n wá lọ talẹ̀ ń. wọ́n máa ń wá lọ talẹ̀ ń ṣùgbọ́n nínú wọn ọ̀kan ní owó tó ń lè fi rà á kò sì sọ fáwọn yòókù pé òun ọ̀rà hmm. ṣùgbọ́n ti lọ́ọ́ fi ẹni sẹ́ni wọ́n jẹ́ pò ń gangan lọ́lọ́ sọ fún un pé kọ́ wá rà hmm. àmọ́ ò ní ẹ bá rà. Hmm. ṣé ìkùnsínú ni wà pẹ̀lú àwọn yòókù tí wọ́n jẹ́ ọmọ ìyá gbogbo tí o fi rà náà wọn kò jọ pín ní o tí mo fẹ́ béèrè nu. alhamdulilayi ìbéèrè tẹ ìbéèrè ó pàtàkì yẹnni hmm. pé tó kù bá fi nǹkan kan sílẹ̀ tó jẹ́ pé kìí ṣe tó ṣe sọ àkíyèsí pín tó di wọn iye èèyàn tó fi sílẹ̀ hmm. bí ilẹ̀ bí ilé jọjọ́júlé mẹ́ta hmm. ó sì fọmọ ọgbọ̀n lẹ̀ ṣòro láti pín so irú àwọn nǹkan yẹn ó dáa káwọn ẹni tí ó jogún kún fi ọ̀rọ̀ wérò kún fi kùn lókun lórí pé káwọn tà sábà hmm. tà wọn bá wọn pín owó rẹ̀ àmọ́ tó bá fẹ́ ká tún bá wọn pín àbáyín pín o hmm. níta yìí ń wò pé kò ṣeé pín àbáyín pín dáadáa òun kálukú ọmọ tó ń bá níbẹ̀ hmm. so tó bá wọn láwọn fẹ́ tà wọ́n wá ní ẹnìkan nu wọ́n fẹ́ ní sẹ́ni ó fi rà á lọ́dọ̀ rẹ̀ wọ́n bá rà á ọ̀fẹ́ nìkan sẹ́ni wọ́n bá rà á so wọn ní tí kò ní dá ìkùnsínú sílẹ̀ lọ́jọ́ iwájú àkọ́kọ́ ni pé nítorí náà ṣe kọ̀ dáa tó hmm. nítorí pé ọ̀rọ̀ ta ni kí bàbá ọmọ gbọ́ bàbá náà lọ padà yanjú rẹ̀ hmm. nígbà tí ọba yá padà pé wọ́n náà lọ ra hmm. fi yé wọn pé èmi mo fẹ́ ra nǹkan yìí so kọ́mọ́ wàá dàbí ẹni pé mo fẹ́ yàn jẹ ẹja jẹ́ kí àwọn abánira nǹkan Hmm. àwọn valuers wọ́n bá wa pè bùbú èlò ló lè jẹ́ hmm. so kó o sì ra níye tó yẹ kó o ra kì í ṣe torí kó bàa jẹ́lẹ̀ bàbá rẹ̀ hmm. so owó tó wá tó wá ra tó bá kó kalẹ̀ gbogbo yín náà lẹ́tùnjọ pin torí gbogbo yín lẹ́tọ̀ sí owó lẹ̀ bàbá yín tó eléyìí ló yẹ kó ṣe àmọ́ bí o ti ṣe ṣe náà kò sábúrú ń bẹ̀ lọ títí nítorí pé ìgbà míì tí ọ̀kan nínú àwọn ẹni tó jogún bá fira rẹ̀ hàn gẹ́gẹ́ bí ẹni tí ó wù ú láti hmm. pé kí nǹkan kan nínú nǹkan ẹni tó kú yẹn kọ́ kágun sọ́dọ̀ òun àwọn ọmọ mi lè máa lérò pé fẹ́ yàn àwọn jẹ ni hmm. wọ́n lè máa lérò pé yóò rà níye tí ọ̀tọ̀ kan tà hmm. yóò fẹ́ fọwọ́ lágbá wọn lójú kọ́lẹ̀ lómi lè pa àní tà fún ká tàfàrà ta pè wá. so ọ̀nà tó náà gbà kó burú torí pé ẹni tó fi sẹ́ni kò pé kí wọ́n wá rà ń ràkúrà wọ́n rà bó ti tọ́ àti bó ti yẹ náà ni tó kó burú wọ́n bá padà mọ̀ kí wọ́n padà mọ̀ kò sí wàhálà ń kò sọ̀rọ̀ tẹ́nìkan fẹ́ sọ sí. So, tó lè rí sọ torí pé kìí ṣe pé ó fìyàn ṣèyàn hmm. rà nírakura ọ̀rọ̀ àbó ti ṣe tó àti bó ti ṣe yẹn náà ni. Hmm. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight àwọn nọ́mbà àti olùjábí náà ọ̀dà ẹ̀jẹ̀ àmọ́ eléyìí náà wò ẹ lọ́hùn-ún aleykum salaam wa rahmatulah. ẹ jẹ́ máa ìbéèrè mi ẹ̀jẹ̀ sá ìbéèrè mi ni. láti bo lẹ́tí ń pè. bí èèyàn kan àti àròjẹ. tó ọ̀ya à ń gbọ́ béèrè. question mi ni pé tí èèyàn bá ra tí èèyàn bá ra gba ọjà ní àwìn mhm. tí èèyàn ní argument pẹ̀lú ẹni tó ń ta pé mhm. tí ẹni ẹ bá ti ta tán olè ẹsẹ̀ máa lọ fún ẹni ẹ̀ ní owó. Hmm. ṣé ó ṣe déédéé nígbà tí a. alhamdulilayi kò sí tó burú kó ra ọjà láwìn hmm. kó ra láwìn ẹni tí ń tajà lè gbà fún ọ pé ńgbà tó bá tà kó wá sanwó hmm. kò sí tó burú mẹ àmọ́ ó yàtọ̀ sí mo gbàgbà ta rẹ̀ nítorí pé ẹni tó rà láwìn ó rí ta ó rí ta níjọ́ tó bá tó rí ta wá sanwó. so yàtọ̀ sẹ́ni tó ṣe pọ́ gbọ́jọ ọlọ́jà tà hmm. so ọjà tó ń tà kìí ṣe tiẹ̀ hmm, hmm. àtèrè àtòjú owó gbogbo ẹ̀ ni ó kò jíṣẹ́ àmọ́ wọ́n ọ̀rá láwìn ọ̀wọ́ iye tá tà fún ọ ló kò jíṣẹ́ iye kí tọ́lọ̀ ń ní orí tà wá tà. ẹ má gbàgbé pé ẹ lè darapọ̀ mi wọ Facebook ẹ máa fi ọ̀làdùn níbi wa tẹ́ bá ti rí ẹ máa láìkì ẹ̀ bákan náà kẹ́ máa kí ìyá ó ti já o. hello plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight hello. Aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Orúkọ mi ni Ibrahim Sale Haruna látòdòrò Ògbómọ̀ṣọ́. À ń gbọ́ yín omi sáà. Ìbéèrè tí mo ní fún Dr. wa ni pé ó ṣẹlẹ̀ pé ńjọ́ kan a fẹ́ ṣe sọ́lá mm-hmm. sọ ẹnìyẹn wá ní láti sọ fún wa pé kò ká pè irun a fẹ́ sọ́lá yìí ẹ̀sẹ̀ irun gangan tí kò important láti pè irun ní ká tó kí sọ́lá àbí ẹ̀ lè kí só ní ládàá àbí kò ní sí. ṣé ṣe inú masjid náà lẹ ti fẹ́ ṣe sọ́lá ti yà masjid náà ni wọ́n ní ọjọ́ tí lọ jàre kò ní jìkà pé sọ́lá wàá fẹ́ béèrè lọ́wọ́ pé ṣé ṣe yẹn sódà lóró jù alhamdulilayi kò kọ da o kò da rárá pípèpè fún sọ̀láàt kìí ṣe níta lè fọwọ́ rọ́ sẹ́yìn mm. kódà tí ó bá jẹ́ pé wọ́n ń lò fi ọlọ́run tá a bá wọ̀ ọ̀lú kan tí àsìkò sọ̀láàt tó tá a gbọ́ pé wọ́n pèpè fún sọ̀láàt ń kankan nínú gbogbo ìlú yẹn mm. ààyè ti wà fún wa láti jà wọn lógun tòǹtòrí ẹ̀ ẹ̀ ọjọ́ ti lọ kò nídìí kò nídìí kò sẹ́ nídìí nígbà tí èsì pé bàbá wa ló gbé kalẹ̀. Mm ẹ̀sìn tó ń pọ́ lọ́n ló gbé kalẹ̀ ànábì sì ṣàlàyé rẹ̀ ó ní ìdí. ebi kó ànábì sallallahu alaihi wasallam sọ pé tó o bá ń bẹ nínú abà hmm. tó ń bẹ láhéré ko lábúlé ko tó yẹ pé wọn nìkan lọ wà ń bẹ tásìkò sọ láti bá tó tó yẹ pé àárín àwọn àgùntàn tó ń dà lọ wà hmm. ànábì ní tásìkò sọ láti bá tó pépè fún. tòkín ló tún á kù. ọjà ẹ bó so. ẹ lọ́wọ́. aleykum salaam wa rahmatulah ọgbọ̀n ibi ẹ ti ń pè yín. hamid ló alárò mi. kí ni ìbéèrè yín. ẹ ìbéèrè mi wúra tọ fún stars nìjà tí òkú bá kú mm-hmm. tí wọ́n ti wá di òkú tán nínú ilé láti gbé lọ sí sàárè kí káwọn máa ṣe la ilaha illallah pẹ̀lú òkú yẹn láti gbé sínú sàárè ṣé ó bá súnà mu. ọba mu àdádálẹ̀ ni ọba súnà nàbì sallallahu alaihi wasallam àdádálẹ̀ lásán ni. Mm torí tí wọn bá súnà kò ní jókòó tìyín nìkan ni wọn ń ṣe bẹ́ẹ̀ sí láyé ẹ sọ ẹgbẹ bó ṣe jẹ sọdọdà nàbì sallallahu alaihi wasallam sọ ni pé tí wọn bá gbé òkú sínú sàárè ẹ sọ pé bismillah wa ala millati rasulillah lásìkò tí a gbé sínú sàárè hmm. àmọ́ gbogbo yẹn máa ké fatia gbogbo yẹn máa ṣe la ilaha illallah máa ṣe la ilaha illallah tí wọn fi gbé sínú sàárè eléyẹn ọ̀tako súnà nàbì sallallahu alaihi wasallam àmì pẹ́ẹ́sì gbọ́ ìsìláàmù yé ni. Hmm. bẹ́ẹ̀ náà ni ká máa gbókù lọ sórí tẹ́ ká máa pariwo ká máa kọrin ká máa ṣe dékìrì ká máa ṣe àmì pé ẹ̀ gbọ́ ìsìláàmù yé ni. Hmm. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatu owó kan ibẹ̀ ti ń pè. abib láti abókúndé. kí ni ìbéèrè yín. ẹ dákun afẹ́ kí àwọn olùmọ̀ wa kí wọ́n ṣàlàyé pẹ̀lú nípa ọmọ irun ọmọ tuntun hmm. ní ìran wọn tuntun tí. náà à ń gbọ́ yín. náà bá ti gbé e lọ ṣojú nìkẹ́ kábáníkà lo ké àwọn tí ń lo kóró ó ti yé ó ti yé. na ẹ má wulẹ̀ mọ tún sọ. bó la ti lè wọn irun ọmọ tuntun tá a fi mọ ìtọ́ wọn tá a fi fi òde wọn rẹ̀ fi ṣe tá a fi ṣe sàrà lówó wúrà àbò fàdákà. so òṣùwọ̀n tá a lò lòṣùwọ̀n àwọn alágbẹ̀dẹ tí ń rọ gold. Hmm. so àwọn tí ń rọ gold irú òsùn àwọn la lò hmm. tó bá sì jẹ́ pé a ní ṣọ́ọ̀pù àwọn ẹni tó jẹ́ pé àwọn tí ń ta gold hmm. tó jẹ́ pé wọ́n ń ta gold olówó iyebíye yẹn àwọn náà nírú òsùn wọn yẹn lọ́dọ̀ òsùn wọn tó wẹ́ gidigidi ni so irun ọmọ yẹn láì jẹ́ pé omi wà lára rẹ̀ ní gbígbẹ fúrúfúrú rẹ̀ yùn iná la gbé sórí òsùn wọn tó ń ti bó ti ṣe fúyẹ́ tó ń yọ̀ sọ̀ ń tọ́ bá wọn so bó tó gram bí ó tó gram yọ̀ sọ̀ sọ eléyìí la máa lò. Hmm. hello. asalaamualeykum rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kọ́ ibi ẹ ti ń pè o. orúkọ mi kamaldeen abdulkareem niger republic. kí ni ìbéèrè yín. mo kí àwọn sẹ́kọ̀ọ́ abákẹ́rẹ́ mo kí ẹ̀yin tẹ́ ń darí ètò. ẹ ṣé o. inshallah ìbéèrè mi ni lórí àyà sóràtò nìsa. Mm-hmm. níbi àríjálù kan wà múna alẹ́ nìsa mm-hmm. láti bí orí ni wàláti takàfúnà nùsùzà wọn fáìlú hùnà níbi wájúrò hùnà fìlmàdájẹ bó láti ṣe ìjìrá mi yẹn pàápàá jùlọ tí èèyàn bá ní ju obìnrin. ayà ó sì já. alhamdulilayi ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wá sí lófin wípé tí obìnrin tó bá ya. aláìlẹ́kọ̀ọ́ aláìgbọ́rọ̀ sọ́kọ lẹ́nu hmm. tó ṣe pé ọkọ ọ̀fẹ́ german kankan lójú ẹ̀ mọ̀ ilé ń dàrú ọlọ́run ní ọ̀nà wo lẹ́gbà tẹ́ fi máa bá àwọn obìnrin wí ọ hmm. pàtàkì ká gbàgbọ́ yé àárín yìí hmm. nítorí pé tí a bá wo onítìlẹ̀ rẹ̀ má ọ̀pọ̀lọpọ̀ ilé ló ń dàrú ọ̀pọ̀lọpọ̀ ló ṣe pé omi àlàáfíà ò tòrò ń bẹ̀ mà. so látàrí pé bóyá gbèsè tá a máa gbé láti ṣe àtúnṣe aáwọ̀ àìgbọ́ra ẹni yé tó bá ṣẹlẹ̀ ọ̀tàkù ìtọ́lọ́wọ́n bá ní ká tẹ̀lé hmm. ọ̀nà tọ́lọ́wọ́n bá là kalẹ̀ pé ká máa tẹ̀lé òun náà ní pé tóbìnrin bá di pé kò gbọ́rọ̀ sọkọ lẹ́nu má fàáìdò hàn ọlọ́ọ̀ni ẹ̀sìn kìlọ̀ fún wa. Hmm, hmm ẹ ṣèkìlọ̀ fún wọn ẹ bá sọ̀rọ̀. ẹnìkan ò sì sí tó lè ṣèkìlọ̀ fún yàn tí ìkìlọ̀ yẹn tí ó wọ orí àti tí ẹni tẹ́ ń bá sọ àfi kí farabalẹ̀ ọ wà. ẹni kékeré sì bínú lẹ́ẹ̀fì máa ṣèkìlọ̀. pé à sórí mò ń sọ mò ń kìlọ̀ ara rẹ fún ọkàndínlọ́wọ́ ọmọbìnrin sórí ọ̀dà so eléyìí <laughs> ò ṣe kìlọ̀ ọ̀ ń halẹ̀ nù wọ́n ní o kìlọ̀ mm. ìkìlọ̀ ń bùkátà farabalẹ̀ ó fi ọ̀rọ̀ wérọ̀ wọ́n wá fi yé ẹni tó ń bá sọ̀rọ̀ kí ni máa padà já sí àtúbọ̀tán àìgbọ́rọ̀ hmm. so òun náà nígbà tí èsì pé aláìlórí lọ́lọ́ fẹ́ òun náà sá ní làákàyè gbogbo máa ṣe ń bá sọ ó rí tó náà máa sọ pé ah nǹkan yóò yé mi tẹ́lẹ̀ ni hmm. ọlọ́run tẹ̀ títí tẹ̀ láyé mi yí báyìí ó sì ráàyè padà. sọ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ní tí wọ́n bá gbọ́ wàjú òun náà fẹ́ lọ́ọ́ bá wa jẹ́ ọlọ́run ní ẹ̀kọ́ yín sí wọn níbùsùn. Hmm. ẹ kọ̀yìn sí wọn ní bùsùn ẹ pa wọn tì. Hmm. ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ àti ẹ̀ ẹ jọ máa sùn náà ni tó hmm. ṣùgbọ́n kọ̀yìn sí hmm. ẹ lẹ́yìn ẹjọ́ máa kọjú síra yín ẹ jọ máa sọ̀rọ̀ ẹ jọ máa bára yín sáàbẹ̀ ẹ máa bára yín ṣeré sí. ṣùgbọ́n bá sí ẹni tọ́jọ́ pàǹtí máa lè kaná bá yan ilé kan ta ló yín lè kan náà àbọ̀ máa ń tó ń ṣe. <laughs> ẹ̀yin ṣe bí mò ń pè yín pé kí lẹ kọ̀yìn sí mi sí mi tó ọlọ́run ti ń ṣe ìbáwí tó ń ṣe ti ń ṣiṣẹ́ nù. tòǹdórí pé kí mò ń náà tún fẹ́ gbà kí ló tún fẹ́ gbà bàbá aláṣejù kí ló fẹ́ gbà kí ló fẹ́ gbọ́ fẹ́ jẹjàre lọ́ni. sò <laughs> ń gbà tó ti bẹbẹ yín ó ti parí nù wọn á ní bá a <laughs> bá níyàwó púpọ̀ nǹkan àjọ túmọ̀ sí ẹ̀hẹ́ nítorí pé wọ́n náà láti tún eléyìí náà ṣe kọ́nà tiẹ̀ náà padà sípò hmm. sọ ìtumọ̀ rẹ̀ nù. Ah, ẹ jẹun ìpè bíi ẹyọ kan àbí méjì ṣe ẹ ń pè yìí. láti ìbàdàn ni. ó láti ìbàdàn. o. ẹ ẹ jẹ́ Mm-hmm. alákọ̀ọ́kọ́ ni wípé ṣé ǹjẹ́ dandan ni kó jẹ́ wípé ẹni tó bá ṣe tó bá ṣe sọ́lá ṣé mm-hmm. òun náà ni ó lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan mọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹni tẹ́ yẹ pé sábà máa ń ṣe sọ́lá pẹ̀lú àwọn ọmọ kéékèèké tó yẹ pé láàrin bí ọdún mẹ́rin ọdún méje ọdún mẹ́wàá ṣé irú ẹni bẹ́ẹ̀ ṣó ní ládàá sọ́lá tó jàmá mm-hmm. ẹlẹ́kẹta ni pé ẹni tí ó jẹ́ wípé ó ń ṣe sọ́lá pẹ̀lú wá padà wá bá wọn ó bẹ́ni tó ń ṣe téèyàn kan dà ṣiṣẹ́ ẹni tó bá yẹn ṣé olóòní ládàá jẹ̀mọ́ ni àti ẹni tó tún ṣe lọ́lẹ́ ọ̀kan tẹ́lẹ̀ táwọn méjì ṣé wọ́n pàdé ọ ní ládàá jẹ̀mọ́ ẹlẹ́kẹ̀rin ni wípé. ẹ ẹ lọ. ẹni tí súrà kọdà. Eh, eh, ẹ ẹ tọ́ba tí wọ́n jẹ́ mẹ́jọ inṣàlá ṣùgbọ́n ẹ bèrè ká gbọ́. súrà àti eh, látàtẹ́ ìfàjẹ́ ṣé ó dáa jù ní kí èèyàn ṣe nínú ilé tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni súrà ò ní ó wà nínú súnà sani tí èèyàn máa ṣe fún ìdíláta tó ní fọdún. alhamdulilayi súrà tó tán wà nínú súnà. naam alhamdulilayi àkọ́kọ́ lábẹ́ òfin ọlọ́run. naam ó dáa ipe kẹ́ni tó pèpè fún sọ́dá kó jẹ́ pé òní ó sì kọ́ ọmọ àdéhìí kan wá bẹ́ẹ̀. naam kò sì bọ́rú ó jẹ́ pé lómi ló sì kọ́ ọmọ hmm. àdéhìí tún wá fẹ́lẹ́ yìí. ìkíni kejì wọn ló fẹsẹ̀ rinlẹ̀ lógún régé. Hmm. gbogbo èyí yòówù tó bá ṣẹlẹ̀ kò tó nǹkan tá a máa jà sí ní mo pèpè fún sọlá àti ní mo gbọ́dọ̀ ṣe kọ ọmọ hmm. tẹlómi bá ṣe kò sàbòrò mbẹ. wọ́n ní ẹni tó jẹ́ pé máa sábà ṣe sọ̀látùl jàmáà pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ bí ọmọ ọdún méje sí mẹ́wàá hmm. sọ́nà ní ládàá pé jàmáà ní ṣe àbíbá o ló dé tòun lọ mọ́ṣáláṣí. Hmm. yọ́ máa lọ mọ́ṣáláṣí àwọn ọmọ wẹ́wẹ́ náà kó wọn lọ mọ́ṣáláṣí ẹ ti máa fẹ̀sìn kọ́ àwọn ọmọ láti kéékèèké kò sí nínú pé mo Hmm. kí àgbàlagbà kùnrin kọ́ máa ṣe sọ láti lágbólé hmm. àbí níta ká àwọn kẹsì pa mọ́ṣáláṣí ọlọ́run ọba tì sílẹ̀yìn náà aráwọ̀ àwùjọ wa tọ́ kí mọ́ṣáláṣí èkún hmm. wọ́n máa tara wọn jẹ pé mùsùlùmí lọ́pọ̀ ń lù ú bó wọ́n wá wà ẹni tí èsì náà ń ṣe mùsùlùmí so ẹni tó bá jẹ́ mùsùlùmí ọmọ sí náà ojúṣe ìsìláàmù èyí ṣe ọ̀wá ń pera rẹ̀ mùsùlùmí ẹni tí èsì mùsùlùmí ti rí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àmọ́ tó bá jẹ́ pé àárín àwọn ọmọ iná ní gbé ibẹ̀ náà mọ́ṣáláṣí wà àwọn ọmọ náà sì ní jàmá rẹ̀ jàmá náà lẹ́ ń ṣe kò sí wàhálà ń bẹ̀. wọ́n ní téèyàn bá ń dá sọ láti ṣe tẹ́lómi wàá darapọ̀ mọ́ ṣé ẹni tí ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ yóò ní ládàá pé jàmá ní sọ láti rẹ̀ dà ní ẹni tó náà darapọ̀ mọ́ tí yóò ní ládàá pé jàmá ní wọ́n jọ ń ṣe ní bẹ́ẹ̀ ni jàmá ní tẹ́nìkan bá ti darapọ̀ mọ́ ta ìdarapọ̀ mọ́ pẹ̀lú májàmú kọ́jọ́ pé wọn náà lọ dá sọ láti rẹ̀ tẹ́lẹ̀ ẹ ti di jàmánu. tó bá sì fura pé nìkan ti darapọ̀ mọ́ wàá fi kọ́ àníyàn rẹ pé mo ti di mo ti di ìmáàmù báyìí. mo ti di ìmáàmù báyìí. wọ́n ní ọ̀kà àti àlùfẹ́jọ̀rù ṣé ká ṣe ń lé wa lọ́lọ́lá jù ní àbí mọ́ṣáláṣí ilé wa ni gbogbo náfìlà kọkùnrin ó ṣe ń lé lọ́lọ́lá jù hmm. yàtọ̀ sí ọ̀ràn yẹn tó jẹ́ pé a gbọ́dọ̀ lọ́ọ́ máa ṣe mọ́ṣáláṣí hmm. kèsì ìmáàmù jamiu wa ni lọ sí sọláàtì yóò máa ṣe sọláàtì inú yàrá rẹ̀ hmm. so kí á lè tún máa pọ̀ jẹ́ mùsùlùmí hmm. so mùsùlùmí gan tí èsì lè máàmù mọ́ṣáláṣí wọn ni kẹ́ máa lọ à ń bọ̀ sí bọ́ sí ìmáàmù hmm. tó torí ẹ̀ a kà suratul fatiha àti kúlí ayọ̀l kàfírùn ní raka alákọ̀ọ́kọ́ raka àti alfajir fatiha àti kúlí wàlláhu ahad ní raka ẹlẹ́kejì jazakumullahu khairan ẹni tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí náà ni a sheikh dr sharafdin gbadebo ọrọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógún ọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ọlọ́nkọ́ba àsanwó ní ẹ̀sùn lórí sheikh jazakumullahu khairan ọ̀làdùnmí bello òun náà ni ó kọ́ mi lórúkọ àbú àmínà láti òkè àdó akíntola àti afa ismail tí wọ́n dìjọ kọ́ orin ìwà jazakumullahu khairan títí ọjọ́ mẹ́jọ ìní tààtùmọ̀ àpàdé pọ̀ ní mọ̀dágbére fún wa pé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.